ẹ káàmọ́ padà sórí ètò yín ètò wa alẹ́sìkìmọ̀ hmm. alẹ́sìkìmọ̀ náà lè tẹ́ gbádùn gẹ́gẹ́ bí ẹ ti máa bára tọ́kẹ́yìn pé lálàpẹ̀ ní ìmọ̀lọ́làdínì ẹnìkan náà kọ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi láti béèrè ìbéèrè wípé bàbá obìnrin ló ń tàn òun ó rà pé bóyá wọn ẹsẹ̀ fẹ́yàwó ni bóyá bákan ni kò tẹ́ yé mi àbúrò múra àti fẹ́ lé ni ló wá ní afẹ́yẹ̀dàkùn ẹ bá béèrè lọ àwọn àfa kí wọ́n ṣàlàyé fún wa kí ni condition tó lè mú ọkùnrin fẹ́yàwó kejì pé wọ́n fẹ́ yàwó kẹjà wọ́n fẹ́ yàwó kẹta kí ni condition tó lè mú ọkùnrin dọ́rẹ́ o. alhamdulilayi ọpẹ́ ni fọlọ ìmá fẹ́yàwó méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin nínú Islam kì í ṣe fọ́múlà hmm. kì í ṣe nǹkan ọ̀ranyàn bí kò ṣe pé ó máa ń wá gẹ́gẹ́ bí solution fún àwọn social problem kan ni àbí personal problem ló máa ń fà á torí àsìkò yóò nígbà wá láyè láti fẹ́ lójú dáadáa and gẹ́gẹ́ tó bá dẹ̀ bá wa tẹ̀lé ètò family planning nígbà tá a bẹ̀rẹ̀ pé tí ẹ̀dá bá fẹ́ plan torí pé ìkíni tó lè fà yẹn tó béèrè yẹn òun ni mo fẹ́ gba àbí àkọ́kọ́ wọlé pé àkọ́kọ́ kódà ó lè má sí effort kankan nínú marriage yẹn tápì kí ló tún wá káàkiri kí ni ìyàwó rẹ ṣe fún ọ tó ó lè jẹ́ pé ó perfect bẹ́ẹ̀ náà kó má sí nǹkan kan ṣùgbọ́n tó bá ṣe pé nínú plan ẹni yẹn kó tó di pé ó fẹ́yàwó ni pé ókè o irú ẹbí báyìí ni mo fẹ́ set up irú set up yẹn dẹ̀kẹ̀rẹ̀ obìnrin méjì ló máa fit into it àbí mẹ́ta àbí mẹ́rin èèyàn ti máa pre plan ẹ̀ kó tó já sínú ẹ̀ tó bá ti wá ní ní plan bẹ́ẹ̀ yẹn ó ti ní plan tó fẹ́ execute nìyẹn so ó lè dé stage kan kó pé after three four five years òun fẹ́ tún step up gẹ́gẹ́ bíi plan tó wà nílẹ̀ tó ń fọ́lò tí ìṣe pé bóyá ẹniyẹn ní fort ìdí kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ń bẹ tó bá wá jẹ́ sí pé problem kan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bíi pé bóyá ìyàwó ilé bóyá ọlọ́run ni ó tètè ṣàbíamọ́ ṣẹ̀rí àwọn ẹ̀ka kọ ìyàwó sílẹ̀ nítorí àìṣàbíamọ́ ẹ̀ fẹ́ míì ni ìmíì tó wàá ṣàbíamọ́ fẹ́ kò sì rìtẹ́ẹ̀nì náà gbogbo ojúṣe tí ọkùnrin ń ṣe pẹ̀lú ìyàwó máa ṣe pẹ̀lú ẹ̀ wàá mú kejì wọlé tí ó ṣàbíamọ ọlọ́run lè gbàdúrà títí ẹ̀ náà ìdí kan nìyẹn bóyá ẹni ìyàwó tilé kò ṣe àbíamọ <laughs> ìgbà míì wà ó ṣeéṣe kó jẹ́ pé àárẹ̀ àárẹ̀ kan wà tó pé tó bá ti kọlu obìnrin tí ò láǹfààní pé kọkùnrin súnmọ́ ọmọ tó sì jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣeéṣe kó jẹ́ nǹkan tó ṣe kíọ̀ àbí tó ṣe kíọ̀ tàbí tó ṣe kíọ̀ tó jẹ́ pé yóò gbàsìkò rẹpẹtẹ débi pé ọkùnrin onílé múra dúró kò sí gbọ́dọ̀ ṣe ṣìnà so gbélé náà based on àgbà eh, capability ni o kéèyàn ó ka kó ka látara ìnáwó ètàwí náà kéèyàn ó lágbára àti lè ṣe ni o wọn kì í ṣe for fashion o rí pé oníkápá ìkápá ìnáwó náfàkà àti kúwá alánáwó. Mm kó lágbára àti ṣe náwó bẹ̀ kó sì lágbára oorun kí wọ́n á ṣe pé à ń fẹ́ méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin nínú Islam yìí kì í ṣe general issue tápẹ́ ah ó ti dán tó bá jẹ́ mùsùlùmí àfi kó fẹ́ méjì àfi kó fẹ́ mẹ́ta rárá individual kìíní ni choice oníkálukú ni hmm. ohun èmi mo kápá ẹ̀ láti ṣe mo ṣe o ò wá gbọ́dọ̀ kọ́pì èmi tí wo ò bá lágbára bẹ́ẹ̀ so kì í ṣe òfin òfin kan tá a lè máa farawé rẹ nísìnyí kì í ṣe wọn ìfarawé tọ masha allah. ọ̀rọ̀ lẹ́gbọ̀n o wọ́n ẹni tẹ́ ẹ béèrè béèrè náà ni wọ́n ti ṣe lálàyé fún wa yẹn ọlọ́run mọ́sá jẹ́ kó yé wa jù báyìí lọ ọlọ́run muhammed lọ́dọ̀ ọlọ́run aláìlá ẹlọ́lá àwọn ètò ìṣe pàtàkì bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tọ́lọ́run ní kí àwọn ọkọ yín fẹ́yàwó lè yín ẹ ṣe sùúrù ẹ fìfẹ́ bára yín gbé ọlọ́run ní dalẹ̀ yín rú kò ní balẹ̀ yín jẹ́ gbogbo ẹ̀yin ọkùnrin náà tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ ní méjì mẹ́ta ẹ̀yin náà ẹ̀ṣẹ̀ tọ́tọ́ yẹ láàrin kó wa wọn kẹ́ ẹ má dájà alẹ́ láàrin wọn kẹ́ ẹ fìfẹ́ bá gbogbo wọn lò kẹ́ ẹ fàánú bá wọn gbogbo wọn lò kọlọ́n mọ́sá ni ẹni kọ̀ọ̀kan wa náà kọlọ́n kó dúró tiwa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah fáfẹ́rẹ́ tẹ bá tún ní béèrè míì tẹ fẹ́ béèrè tẹ fẹ́ káwọn afọmọ yanjú lórí ètò yìí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ìbéèrè yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three olóògbọ́lọ́n tẹ bá ti tẹ̀ ránṣẹ́ sí wa àmọ́ bá yanjú ẹ̀ lórí ètò Al Hikmat orúkọ mi ò yípadà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà ni èmi ń jẹ́ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run a máa lọ ní òní tó bá di jọ́ mẹ́jọ a tún máa pàdé padà lórí ètò yìí kan náà mọ́ àsálàm wa ilal liqa.